then olórí kan náà tún wà kì í ṣe tèmi tó gba adéṣẹ́gun tada tada tada hi guys good morning good afternoon good evening welcome to smc with arewa this is going to be a very quick one it's a really quick one that i'm not going to wait what i mean waste too much of your time so asabe africa interviewed a a pastor or prophet i don't know which one the baba is and he was talking about kábíyèsí yẹn bàá and he was saying some things about his oloris and ile and let's listen to him and hear what he was saying because in tó kan pastor pẹ̀lú ọba kò let me play it this is an unusual show but let me play it and then from there we analyze if this is proper then you let us know. <laughs> I Oh, jáde aláwọ̀ olórí ṣe me. What the fire? especially when you remain Mariam láti. kogi ah woman yìí máa fain o ó dẹ̀ gentle muslim tẹ̀lé then olórí ashley náà pẹ̀lú gbogbo foundation tó ní then olórí kan náà tún wà kì ṣe tèmi tó gba adéṣẹ́gun àbúrò then olórí tóbi phillips yẹn dàbí maria carey oh my god àwọn olórí wọ̀nyí. ṣe rí òkùnkùn àwọn tá ẹ pé lórí ẹlẹ́mìí èṣù ní gbogbo wọn <laughs> títí kan naomi yẹn ẹ bẹ̀rẹ̀ ní. Ah. ìyẹn ń ṣe ìsọjí táwọn èèyàn ń ṣe nígbà tó wọ́n lẹ́yìn sí ìṣó tí wọ́n ń ṣe ìsọjí ẹ̀ka. ṣe ẹgbọ́n kan tí pásítọ̀ sọ ó ní èmèrè ní gbogbo àwọn olórí ó ní èmèrè ó ní ẹlẹ́mìí òkùnkùn ní gbogbo wọn ǹjẹ́ ó tọ́ sí kí pásítọ̀ máa sọ báyìí lẹ́nu jáde torí ìyá kan bàbá kan ló bí àwọn àwọn ọmọ yìí ṣé pásítọ̀ yìí náà ṣé ọlọ́run ọlọ́run wọn ni ó sọ fún wọn wípé kó máa pe àwọn ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀ wọn tí ò rò wọn kó máa pè wọ́n ní ẹlẹ́mìí òkùnkùn ní gbogbo wọn ṣé pásítọ̀ ni òun ló máa fo òun ló máa sọ fún wa ẹni tó jẹ́ ẹlẹ́mìí òkùnkùn àbẹ́yìn tí ò ṣe ẹlẹ́mìí òkùnkùn. ẹ máa gbọ́ o nǹkan tí pásítọ̀ ń sọ o. ìlú íńtánẹ́ẹ̀tì ń sìn sáà yóò ti ń ṣe ìsọjí tó ń wá aṣọ. ọ ti dá ṣé àwọn ìrántí ọlọ́run tó wọnú òkùnkùn yìí ṣebí globally ni wọ́n ń ṣe yà mí lẹ́nu sá ah. torí mo rò pé bí ọlọ́run ti rán ìránṣẹ́ ọlọ́run sí ọ̀ní nígbà tí Naomi wọ bẹ̀ mo ní ah ayé máyì ti wà ókè pé eléyìí máa balance Christianity no balance á tó máa fi orí ọ̀fẹ́ wòlíì fi gbé ọ̀ni. But why is Asabi Africa interviewing different pastors to for them to be talking about traditional rulers? Why? What is the business of a pastor with traditional rulers? It has become a norms with Asabe. And this is not screaming journalism or screaming professionalism in any way. This, this pastor is talking out of time with what he was saying about those, those, those women. Calling them ẹlẹ́mìí òkùnkùn. Àwọn táwọn ń sọ̀rọ̀ kí ni assurance pé àwọn kì í ṣe ẹlẹ́mìí òkùnkùn. àfìgbà tí mo rí tó sádà nùnú palace oníkan tó ń rí kò ṣe é sọ gbígbẹ́ òní ní ojú méjì pé nǹkan tó ń fi hàn níta kọ́ wà nínú ilé kò tí nǹkan tí yóò sọ ìwọ̀n wúrà ń gbà yẹn náà tó sá lọ olórí wúrà òtì láti ẹ̀dọ́ náà ìyẹn náà wọ́n lè ti fọkàn sí ìyẹn ti fẹ́ one arab prince tó lówó lọ́nà ìyẹn ti fẹ́ ń sìn àṣàbẹ kò síyàwó kankan tó sá lọ wọ́n wà separate e, èèyàn marry kéèyàn divorce kò sí big deal tó wà nínú ẹ̀ èèyàn marry kéèyàn divorce they got married and they divorced so there is no big deal in that Enitan Adeyeye Ooni of Ife is not the first man that got married and that a woman divorced many there are many marriages for this moment tan sorry there are many people getting divorced and there are many kings that are getting divorced so it is not a big deal that is getting divorced àwọn ọlọ́ríra wọn tán fẹ́ ra wọn wọ́n dẹ̀ náà wọ́n fẹ́ ra wọn mọ́ so kò sí ìyẹn ò kí ìyẹn ò kí ń ṣe nǹkan tó nǹkan tó new kò ń ṣọkùnrin àkọ́kọ́ tóbìnrin divorce kò ń ṣe married àkọ́kọ́ tí wọ́n wà separated so kò kí ń ṣe nǹkan tó new ìgbà tí Ọọ̀ni Ṣíjúwadé tán wà ń bẹ àmọye ìyàwó náà kọ̀ wọ́n sílẹ̀ táwọn náà kọ̀ yàwó social media ò tí ì dé nígbà yẹn ni because he was comparing Ọọ̀ni Adéyẹyẹ and Ọọ̀ni Ṣíjúwadé including his pastor guest. wọ́n ṣe wọ́n ṣe tún bímọ ìmọ̀ abiri kò ṣe kì í ṣe pé nǹkan mi ìṣẹ̀lẹ̀ náà àfin. kò sí bó ṣe jẹ́ òkùnkùn ló wà láàfin yẹn nígbà tí síbi adé ti kó mbẹ òkùnkùn ló kù kò sí mọ. bàbá pásítọ̀ in case tẹ́ ẹ̀ bá mọ̀ ọ̀ọ́ni aláyélúwà ṣíjú adé okùn adé àwọn kọ́ ni wọ́n ní pálásì débi wípé gbà tó ń kúrò ní pálásì ní kankan fẹ́ ṣẹlẹ̀ no there are many kings that have ruled before him and there are many that will rule after him he is not the owner of the palace because you are saying it in a way as if ẹni tó ní ilé ti lọ so ẹni tó wá wà bẹ́ẹ̀ ní ìsinyìí ni rárá kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀ọ́ni àná kọ́ ló ní àwọn kọ́ ni wọ́n ní throne wọ́n wá wọ́n ṣe tiwọn wọ́n lọ ní ẹlòmíì ló wà bẹ́ẹ̀ tó ń ṣe ti tiẹ̀ nísìn for you to be saying wípé ìgbà tí Síjúwadé ti lọ òkùnkùn òkùnkùn ló wà níbẹ̀ that is way too much out of out of ó pọ̀ jù sí lẹ́nu láti sọ ẹ má bínú sà ó pọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí ẹni ìtàn kọ́ tó bá jẹ́ pé ọmọ bíbí inú yín ni ẹni ìtàn kọ́ tó bá ń jọba nídìílé yín wọn ẹ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn kí lẹ mí pé òkùnkùn ló wà ń bẹ òkùnkùn ló wà ń bẹ yẹn òkè ìgbà yẹn tún kọ́. ẹ kankan níbẹ̀ so kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tẹ̀sù ẹ̀ mọ̀ ẹ́ pé sù. èyí tẹ̀ ń sọmọ ilé Ifẹ̀ ẹ̀kọ́ máa tẹnu wòyòwòyò sí ilé Ifẹ̀. bó ṣe wà yẹn ẹnìkan bóyá hm? bó ṣe máa rí nìyẹn. ó ga ọ ṣé wọn lè kó àwọn wòlíì lọkàn yà àfihàn sí mímọ́. kò ní gbà kán wọlé. ó ṣe máa jẹ́ kán wọlé. ó ṣe máa jẹ́ kí wọ́n wọlé in the first place wọ́n ṣe máa kọ́ church sínú palace bàbá pásọ̀ ẹ fẹ́ sọ palace di di prayer ground ẹ fẹ́ ẹ fẹ́ sọ di carnival ẹ fẹ́ sọ di crusade palace mélòó ni wọ́n kọ́ church sínú inú inú ẹ̀ is palace a place of worship do people go to palace to to to to, to go and worship God inside the palace so stop that even Onishijuwade that tried it mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ ni tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi sọ ni bàbá regret mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sọ ni àwa tá a jọ́ ọmọ iléèfẹ́ amọ̀ amọ̀ amọ̀ nǹkan tí ojú bàbá rí chọ́ọ̀chì tí wọ́n pé wọn ò lè fẹsẹ̀ tẹ̀ títí wọ́n fi jáde láyé tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi sọ so tẹ́ ẹ bá mọ̀ nǹkan ẹ má máa gbẹnu yín sọ̀rọ̀ iléèfẹ́ bẹ́ẹ̀ yẹn nǹkan tẹ́ ẹ rí níta lẹ rí ẹ mọ̀ nǹkan tó wà nínú ilé ó ṣe máa jẹ́ kí wọ́n wọlé wáyà palace wo sí mímọ́ àbẹ́ ah, máa gbọ́rọ̀ kán wáyà palace sí mímọ́ so kí àwọn ògbóni kóra wọn jọ kí wọ́n kí wọ́n níṣó ní church kan náà kán fẹ́ lọ ya church sí mímọ́ how would is, is that is that making any sense to you kí àwọn kí àwọn wòlíì kóra wọn jọ kán kán níṣó palace kán lọ ya palace sí mímọ́ as per wetin as per what àwọn kan wọlé. wọ́n dẹ̀ gbàdúrà fún bàbá yẹn náà fúnra rẹ̀. àlóhùn gan sọ pé àwọn tó ń rò pé wọ́n máa gba òun tó rò pé wọ́n máa gba òun gbà tán fi ń jọba hmm. tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run oní gbogbo wọn lòun bá nínú ògùn ni. Hmm. bí àwọn wòlíì yìí ṣe máa ń sọ̀rọ̀ àwọn ọba gan máa ń fọ́ nísìnyí tọ́ máa ní kán ṣa gbogbo ọba tó kán ṣa gbogbo wò èyí tó worst jù àwọn wòlíì ló worst jù tọ́ bá ń sọ pé àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan búburú jù àwọn wòlíì àwọn pásítọ̀ ni àwọn ni wọ́n ń daṣọ àwọn ni wọ́n ń daṣọ èèyàn bọ́ra tó jẹ́ pé nǹkan tí wọ́n ń gbéṣe ní abẹ́lẹ̀ ó ju ó ju nǹkan tí orí ẹlòmíì lè gbà lọ kí ló bá ṣe kò sí nǹkan kan tí everybody ti mọ̀ pé traditional rulers are called traditional rulers o ò lè jẹ́ ọba kó má ṣe ṣẹ̀ṣe kò sí bó ṣe fẹ́ ṣe the throne is not a the a a traditional throne is not a is not is not is not with the foundation of Christianity or Islam. It does not have the foundation of, of Christianity, nor does it have the foundation of Islam. So what are we talking about? Kí ló tẹ bring Christianity tẹ fẹ́ bring religion sínú throne sínú traditional throne kí ló traditional throne pẹ̀lú Christianity pẹ̀lú Islam She Islam She tradition ṣé Christianity ni ó ni ó ni ó dá ìtẹ́ ọba sílẹ̀ ni so bringing it into it is totally out of it tí àwọn ọba tán bá embrace àwọn ẹ̀sìn tó kù nítorí pé ọba ti jẹ o ti jẹ ló ó ti jẹ lórí gbogbo ohun gbogbo ni táwọn ọmọ ẹ̀ kan bá ń ṣe àwọn ẹ̀sìn kan ó máa gbà fún wọn ìyẹn ò túmọ̀ sí wípé kẹ wá máa project nǹkan yẹn sínú tróònù yẹn. tí ìkàbà ẹ̀ẹ́dẹ́gbẹ̀wẹ́ lòun. wọ́n lé ẹ̀wọ́ ni ohun tí ò jẹ́ kó gba ti christianity ti christianity nìyẹn. ẹ̀ẹ́dì tó bá ń kí ọlọ́run. bẹ́ẹ̀ sà ó máa ń kọrin ó máa ń kọrin jésù ọlọ́lẹ́ pa. ó máa lọ sí ìjọ Esther Ajayi náà tó máa tún bọ́ sórí àga tó máa. Esther Ajayi sí ìrẹsẹ̀ ọlọ́run ni. ẹ̀yin lẹ́mọ̀ bó bá tẹ̀wé kẹ́ ní ìrọ̀sẹ̀ ọlọ́run. ìrẹsẹ̀ ọlọ́run làjàyí. pásítọ̀ ẹgbẹ́ yìí lóun ṣiṣẹ́ fún àyàn ten million twenty million. kí ni ìyẹn túmọ̀ sí ten million ní ìjọba rún ten million kì í ṣe ìjọba rún. ó lóun philanthropist. ẹ ẹ ẹ́sítà ò kì í ṣe ìrìnàṣẹ́ ọlọ́run ẹ̀gbọ́n jù kó. ó ga ẹ́sítà ò kì í ṣe ìrìnàṣẹ́ ọlọ́run. ìwọ pásítọ̀ tó fíwù pé ìwọ ni ìránṣẹ́ ọlọ́run ìwọ ló máa wọjọ́ bá ọ̀run oh, oh, it should be funny enough pé tẹ́ ẹ bá kú tán ẹ̀ ní ríjọba òun wọ̀ tó jẹ́ pé Esther Ajayi tẹ́ ẹ̀ ń bú yẹn òun ló máa ríjọba òun wọ̀ ten million fifteen million fifteen million tó tó fi ń ṣe àwọn èèyàn láàánú yẹn gan lásán ó ó ó ó lè jẹ́ kí inú Ọlọ́run gan máa dùn sí ó lè jẹ́ kí inú Ọlọ́run kó máa dùn sí ẹ̀yin lẹ ní ọtọ́rítì ẹni ẹni tó máa wọ̀jọba ọ̀run àbẹ̀yìn tó ní wọ̀jọba ọ̀run ẹ̀yin lẹ ní ọtọ́rítì ẹni tó ń sin Ọlọ́run àbẹ̀ àti ẹni tí ò sin Ọlọ́run wẹ́ẹ́ pásítọ̀ ẹgbẹ́ yín ni wàhálà tẹ̀yìn méjèèjì nìyí. láàrú tó ń pírèsì olúwọmọ bẹ́ẹ̀ sà ìgbé wa pírèsì olóògùn òní màálùú mẹ́rin olóògùn òní one million ṣèjọba ọ̀run nìyẹn ṣèrànṣẹ́ ọlọ́run nìyẹn. so kéèyàn fúnyàn ní odidi màálùú mẹ́rin kó fi kó fi one million naira lé lórí ìyẹn ò tó láti dúpẹ́ so kó rí mc kó gbègbàjú fún mc ni torí pé ó ń pírèsì ìjọba ọ̀run èèyàn lọ ṣọ́ọ̀ṣì èèyàn èèyàn e, èèyàn gbé odidi mùsùlùmí mà ní MC Olúọmọ mùsùlùmí mà ní tout for that matter ó dé Esther Ajayi dé invite ó dé ó dé ọ̀nù ẹ̀ ó wọnú church ó lè ti to MC gan lè ti torí Esther Ajayi kó fi change Christianity ǹjẹ́ yín ronú lọ bẹ́ẹ̀ ó wá lọ síbẹ̀ ó fún ó donate màálù mẹ́rin àti odidi one million naira ìyẹn dẹ̀ appreciate ẹ̀ inú ẹ̀ dùn sí ẹ wá ní wípé ṣé yẹn jẹ́ ojú ok ó yẹ kó gbégbà ó yẹ kó gbégbà tí fún ni àbí pé torí pé ó ti jẹ́ mùsùlùmí kò kò kò yẹ kó invite ẹ̀ sí church àbí torí pé ó ti jẹ́ pé bí out ni kò yẹ kó ní kẹ́ntì wá. discrimination pastor. ẹni tó yẹ kó fa abidi hmm. abidi jésù ó dà pé bí Esther Ajayi ò ṣe kí n discriminate yẹn ó máa ń give àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀ ní edic àbí nítorí pé ó dẹ̀ jóbìnrin dẹ̀kẹ̀rẹ́ ni. ṣé olóye rẹ. ojoojúmọ́ ogun ọjọ́ ọjọ́ sọ́jọ́ ní kábíyèsí fi ń fẹ́yàwó tuntun lẹ́yìn ìgbà tí prophetess Naomi ṣé Naomi Campbell àbí lórúkọ yẹn ó kè sílẹ̀kùn ọlá tó ń lọ kúrò ní palace yẹn torí bí Naomi yẹn ṣe wọlé nígbà yẹn wọ́n ní olúwa ló fi hàn wọ́n pé káwọn wá ṣe bí ààbò lábẹ́ kábíyèsí. ààbò kọ ibo ni Naomi ti sọ bẹ́ẹ̀ àṣà bí má parọ́ má Naomi gbàgbé kò síbi tí Naomi ti sọ wípé Ọlọ́run ní pé kí òun kóun wá ṣe ààbò lábẹ́ kábíyèsí kò síbi tó ti sọ bẹ́ẹ̀ ẹ má parọ́ ọmọ ọmọ lọ́mọ má parọ́ ọmọ kò síbi kò síbi kankan tó ti sọ bẹ́ẹ̀ ààbò kọ ààbò ni. wọ́n tún jáde wọ́n ní pé Olúwa ti ní káwọn tó máa kúrò bẹ́ẹ̀ àwọn ṣọ́nà lè pe wòlíì òjíṣẹ́ obìnrin kó lọ ṣe àbò. nínú gbogbo problem tí ó tí ó wà ní gbogbo south west ó wá gbé ìránṣẹ́ ọlọ́run wá ó wá rí nǹkan kan máa interview wọn lé lórí ó wá jẹ́ ọ̀rẹ́ ọba ló wá gbé jókòó kókó máa rojọ́ lórí ọ̀rọ̀ ọba first class king this is a this is a àwọn presenter tó máa náà presenter tó máa gbé odidi ọba aládé wá tẹ́tẹ́ tó máa gbé pastor tó máa jókòó máa discuss ọ̀rọ̀ ọba aládé pẹ̀lú guest tó máa gbé wá gan ó máa ń yà mí lẹ́nu lábẹ ọba kó tún jáde because Ẹ́sítérì ìgbà tó ṣe àbò tiẹ̀ lábẹ kábíyèsí ó di ayaba ni forever but ẹ wo prophetess yìí lọ tán àwọn aróṣiríṣi àti wọ́n tẹ̀ ní àwọn olórí méjì kan olórí Toby Phillips àti olórí Ashley wọ́n nọra wọn jọ jáde palace lórí pé olórí kan gbé mọ́tò wá ó pàmí olórí Ashley mo rò pé journalist ni àṣàbẹ ni ó yẹ ṣebí journalist máa ń ṣe investigation so àṣàbẹ ò lè ṣe investigation pé nǹkan tó sọ ní ìsìn pé it is a fake news It is a it, it's a total fake news. Do you know how huge? Have you have you ever been to the palace of Ife? Do you know how huge that palace is? That somebody will be fighting for a parking space. Níbi tí parking space níbi níbi níbi tó lọ sùn àsì. Eh? Do Ashley do pro, do Ashley even drive herself in Nigeria? Is Ashley even in Nigeria at all? Is Tobi in Ile-Ife? ṣé Tóbi ń drive ni ṣé Ashley ń wara ẹ̀ ní Nàìjíríà ni nígbà tí news náà jáde Ashley náà even in Nàìjíríà tọ́làtọ́ Tóbi ìtàn ti fún ní Ilé Ifẹ̀ àtìgbà tí wọ́n ti tí wọ́n ti mari Tóbi ní Èkó Tóbi ò tí ì tẹ̀lé Ifẹ̀ so kí lẹ̀ ń sọ. mo park sí ní ẹ olórí Tóbi Phillips park síbẹ̀ ẹ lọ pé wá gbàgbé mọ́tò yìí kúrò ó ti kọ́ da olórí yẹn lóṣù mọ́tò ó tún wá bọ́ọ̀lù tó ń fi fóònù òye bọ́ta tó ní kò ń sọ fún àfi wáì ló di bọ́lẹ̀ kájà ní palace àwọn òwe ah, kí ló ń ṣẹlẹ̀ nínú ààfin Ifẹ̀ torí ìgbà tí Ọọ̀ni Olúbùṣe de ọba bàbá ẹ̀ ọba ìgbà tó wà ń bẹ̀ àrí bí Ifẹ̀ ṣe rí kò àgbọ́rú kan báyìí. àṣàbí ẹ̀ lè gbọ́rú kan báyìí torí kò sí social media nígbà yẹn but àwa tá a jẹ́ Ifẹ̀ àmọ́ go to Ifẹ̀ now why you acting like this why are you acting like this ọ̀rọ̀ yẹn ń ro mí nínú bí ẹ ṣe ń sọ kò sí social media nígbà yẹn ni go and compare go and compare Ilé-Ifẹ̀ when Ọọ̀ni Ṣíjúwadé was there Ọọ̀ni Ṣíjúwadé is no more so mi ò like him as asọ̀rọ̀ bàbá too much. Go and compare how Ile-Ife is and how Ile-Ife is today. Go and compare it òun sọ wípé ọ̀ọ́ni síjúwárí ṣé wọ́n sọ fún ẹ pé ọ̀ọ́ni adéyẹyẹ pé bàbá wọn ọba ni bàbá wọn ni stop comparing these two people stop comparing them we don't do we don't compare our kings in Ile-Ife in case you do not know we do not compare our kings in Ile-Ife bàbá wọn ni bàbá wa ni wọn gbogbo rẹ́ẹ̀nì gbogbo wọn ni ó tẹ́ wa lọ́rùn òun ló bá wa lára mu a kì í compare ọba àná sí ọba eléyìí a kì í ṣe é rárá nílé Ifẹ̀ èèwọ̀ ni nílé Ifẹ̀ àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ má kàn pé ọba àná sí ọba ilé yìí lọ wo ilé Ifẹ̀ nígbà yẹn kó wo ilé Ifẹ̀ sísìn tó bá dé o ò dé ilé Ifẹ̀ rí tó o ò lè mọ ìlọsíwájú tó bá ilé Ifẹ̀ nígbà tí Ọọ̀ni Adéyẹyè ti wà ń bẹ̀ o ò lè mọ bí ilé Ifẹ̀ ṣe rí nígbà yẹn o ò lè mọ bó ṣe rí nìsín social media lẹ jókòó sí ìsòyìnkọ́ tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ ń sọ. So bàbá pásọ náà lanu gbàgà ó ní ilé Ifẹ̀ ti dàtàn bàbá àgbàlagbà kẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde lẹ́nu ẹ̀dẹ̀ pera ní wòlíì ọlọ́run irú wòlíì ọlọ́run wo ni ti ń ọlọ́run wo ni ó ń bẹ̀ yín sọ̀rọ̀ kéèyàn rí ilé Ifẹ̀ tó tó yẹn kó máa sọ ilé Ifẹ̀ tó jẹ́ pé irú wá ègùrì wá àwọn èèyàn tí wọ́n tí wọ́n mọ nǹkan tó ń jẹ́ ilé Ifẹ̀ nígbà tí Adéyẹyè wà bẹ̀ yìí wọ́n ń gbọ́ orúkọ ilé Ifẹ̀ tí wọ́n dẹ̀ fẹsẹ̀ tẹ ilé Ifẹ̀ You sit down there, you are talking about what you do not even know. Àmọ́yé ìyàwó bàbá Ọọ̀ni Síjú Adé tí wọ́n jọ ń nọra wọn tí wọ́n jọ ìjà gidi ìjà gidi ẹ mọ àwọn scandal tó ṣẹlẹ̀ ní pati barista ni ní pati sàn ni táwọn ìyàwó Ọọ̀ni Ọọ̀ni Síjú Adé tí wọ́n ń jà. Come to the palace now àmọ́yé ìjà àwọn ìyàwó Ọọ̀ni Síjú Adé kò sí social media ńgbà yẹn ni there's no social media there, ni iye ìyàwó tí Ọọ̀ni Síjú Adé ní àti iye àti iye iye àlè tí wọ́n ní Adéyẹyẹ dey learn work now Ọọ̀ni Adéyẹyẹ e dey learn work where Ọọ̀ni Síjú Adé dey stop that. palace ìsìn àwọn àdìgbò kábíyèsí tí wọ́n á bẹ̀ tí gbogbo ẹ̀kọ́ ọ̀dẹ̀ ṣe yóò yóò káàkiri káàkiri àwọn àbí ṣe pọ́tébù ẹ̀mí pọ́tébù ti wọnú palace ní sà. ẹ̀ẹ́ ṣe rí kábíyèsí ọba afẹ kì í so nígbàgbọ́. kò ń so nígbàgbọ́ o. ṣọ́ọ̀ṣì tó wà láàfin owó. bẹ́ẹ̀ ni torí kò yẹ kí ṣọ́ọ̀ṣì wà láàfin tó. ẹni tí yìí bá so nígbàgbọ́ bẹ́ẹ̀ yẹn ó lè fẹ́ gbẹ̀rún ìyàwó kò tiẹ̀ túmọ̀ sí nǹkan kan ọba ni ohun tó bá ṣe lórí ọ̀rọ̀ níyàwó dé kì í ṣe kìíní. an average man tí ò kì í ṣe ọba gan wọ́n ń fẹ́ ìyàwó tó pọ̀ ẹ mọye ìyàwó tí arí ṣe kọ́lá fẹ́ ni. tọ́mánìkà béèrè ọwọ́ àṣàbẹ́ tó ń sọ̀rọ̀ àbí bàbá tó ń sọ̀rọ̀ ìgan bàbá tó bí wọn ó lè jẹ́ ìyàwó twenty ogún ni wọ́n fẹ́. ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé adéyẹyẹ ti ṣe nǹkan tójú òṣèré bẹ́ẹ̀ ni kó ti fẹ́ yàwó tó jẹ́ pé ẹ̀gbọ́n ṣe ti rí bẹ́ẹ̀ ni kó jẹ́ níwù nílẹ̀ yorùbá pé ọkùnrin kan máa ń fẹ́ yàwó púpọ̀ látàyè ọjọ́ òun ni wọ́n ti ń fẹ́ yàwó púpọ̀ kó tí ó wá jẹ́ new thing gbogbo àwọn tó ń ṣẹnu ṣàwàṣàwà yìí àwọn tó jẹ́ pé tán bá dé bàbá tó bí wọn lọ́mọ ìyá wọn nìkan ló fẹ́ ẹ wá ń ṣe ẹ wá ń sọ̀rọ̀ sádéyé ìbẹ́ ni pé rárá o ó ti ṣe nǹkan tójú ò ṣe rí o ó ti ṣe nǹkan tójú ò ṣe rí o ẹ̀gbọ́rú ẹ̀ rí o average person kan tí òun ṣọba gan bóyá wọn wọn níyàwó púpọ̀ ni léyìí tí ó burú jù tẹ́ ẹ̀ bá sọ ni pé ọ̀rọ̀ òrìṣà yìí ọ̀rọ̀ òrìṣà yìí nìkan ni kọ́lọ́n bá wọnú ẹ̀. ọlọ́run ò lè wọnú ẹ̀ bàbá because nǹkan tó jọba lólórí nìyẹn ọ̀ní ń rí òrìṣà ẹ mọ ìtumọ̀ náà ni ọ̀ní ń rí ajíwẹ̀ fóòṣà ajíwẹ̀ fóòṣà ní òní rìṣà ẹni ń dírí òrìṣà ajíwẹ̀ fún òòṣà four hundred irínwó òun ni irin òun ni ẹyọkan tó lé lórí four hundred ojoojúmọ́ ni wọ́n ń ṣẹbọ ni wọ́n ń bọ nǹkan kan nílé Ifẹ̀ out of three hundred and sixty five days just one day nìkan ni wọn kì í fi ń bọ òrìṣà kan ní ilé Ifẹ̀ what are you talking about Ilefe is the home of Orishas, the home of Irumoles, all the four oh one. which Oni is the one on top of it. In case you do not know. And that is how it has been from day from day one. Ọ̀rọ̀ òrìṣà wo? Kí ló ń pè lọ́ọ̀ni tí ó bá ń ṣe òrìṣà? Àjírẹ̀ fowóṣà àjírí òrìṣà. Kókó ń bẹ̀ ìfẹ́ ti di àtàn. Tó bá kúrò tí òrìṣà bá kúrò níbẹ̀ kí wá ni mí ní ọba tó wá jẹ? ìlú Ifẹ̀. ó lè fẹ́ ti di àtàn. ìlú tiyín ló di àtàn sà bàbá pásítọ̀ ẹ má bínú ìlú yín ló di àtàn kẹ máa kẹ máa lanu gbàgà kẹ ní Ilé Ifẹ̀ di àtàn Ilé Ifẹ̀ wo ló ni ó di àtàn ẹ jọ o àwọn Ilé Ifẹ̀ kọ o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o Ilé Ifẹ̀ di àtàn fọ fọ fọ fọ wíẹ̀. ṣe bẹ́ẹ̀ mọ̀ pé first act seventy seven òun nàìjíríà débi tá a wà lónìí. Hmm. festival of art and culture. ẹ o tí Ọbásanjọ́ tí bàbá Ọbásanjọ́ gbé wọlé. ẹ o. èyí àti bàbá Ọbásanjọ́ ẹ lè máa rán yín èyí tó ń kan àwa ni àwa ti sọ yìí.